mo kí gbogbo wa pé a káàárọ̀ àdẹ̀kú àkú ìjàngbara àkú kó má bàjẹ́ àkú ìjà fún ìran ọmọ Yorùbá mo kí wa pé ẹ pépà lèmi máa fi mọ èmi yẹ Thursday August 15. fifteen twenty twenty four eh, Paper tèmi nìyí mo kí wa pé a very good morning ànásìkò eh, tó pọ̀ gbogbo nta ni ó lè má tó bí four minutes so mo fi crack on quickly but uh, while this is gonna finish loading ẹ jẹ́ ká gbọ́ àwọn ọ́díò tí brother wa tó fi ránṣẹ́ sí wa ìyẹn akọni ilẹ̀ ọmọ Yorùbá ìjáyà ìjáyà lórí ọ̀rọ̀ tó ń lọ nípa bíìlì òfò bíìlì àdánù bíìlì ìyà tí wọ́n náà fẹ́ gbé jáde pé gbogbo ẹni tó bá ń pariwo fún separation of Nigeria pé wàá dè wọ́n mọ́lẹ̀ ẹ ẹ lè má mọ arákùnrin tí ó gbé bíìlì ọ̀hún jáde kákọ̀ fojú ẹ̀ òun náà ń pè ní Tajudeen Abbas ojú olórí burúkú ẹ̀ lélẹ̀ ojú olè rèé olè ẹ sọ pé ojú olè rèé olè ojú olè rèé olè. Eh, Tajudeen eh, Abbas òun ni ó sponsor bill kò sponsor bill àwọn tí wọ́n kówó jẹ kò sponsor bill àwọn tí wọ́n ní gbogbo ọmọ Nàìjíríà lára kò rí bíìlì yẹn sponsor Bill eh, bíìlì olè bíìlì jàgùdà bíìlì four one nine òun ló sponsor ṣọjá ká crack on quickly mo kí gbogbo ọmọ Yorùbá o mo kí bàbá wa kí tó yẹ. ṣe ẹ gbà. kàwé sọ pé wọn ò ní pè fún mi nìyà mọ ẹ tó bá dán the first èrò máa dà jáde gbogbo nàìjíríà àwọn ará máa define wọn ṣèbí wọn ṣe kọfíù ṣèbí ilẹ̀ sáwọlé lẹ́kọ̀ọ́ àwọn díẹ̀ jáde kí ló ṣẹlẹ̀ ṣé gbogbo náà tó dá síta ewé níbẹ̀ lù àwọn akọ́lọ́ ń bá wí à ń ṣe tiwa lọ kọlọ pọpulẹsì tó máa gba one million people Ọlọ́run èyí tẹ́ ẹ ṣe lọ tó mú àwọn tó ẹbẹ sùn owó èyí tẹ́ ẹ ṣe lọ tó mú àwọn tó corrupt èyí tẹ́ ẹ ṣe lọ tó mú àwọn àwọn kidnapper èyí tẹ́ ẹ ṣe lọ tó mú àwọn boko haram tó jiyàn gbé èyí tẹ́ ẹ ṣe lọ tó mú àwọn bandits. tó ń fẹ́ràn jọkun tó ń pààyàn sóko ẹ. Eh? ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe lọ gbogbo local government ló ń jówó gbogbo gómìnà ló ń jówó gbogbo senator ló ń jówó gbogbo eh, house of reps ló ń jówó gbogbo yín lẹ̀ ń pàdé budget ẹ ẹ ṣe lọ tó máa wọ̀nyẹn ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe lọ kẹlẹ̀ wà kántébù fún gbogbo allocation tẹ́ ẹ ń gbà ẹ̀yin wá náà yín ṣe lọ káwa máa sọ̀rọ̀ kó jọ kó jọ rábàbí dáwó gbó ẹrú ẹ má dẹ́rù bàwá o. wípé wọ́n ṣe náà kun àwa ò lè sọ̀rọ̀ bàbá arọ́ àwọn ò lè ṣe protest bàbá arọ́ ẹgbàgbé kójọ kọ́dà padà custom má ṣe bẹ́ẹ̀ mọ́ tó yẹ kí n máa bá wa sọ̀rọ̀ akọni ẹ̀yin náà tún interpret ẹ̀ bọ́ ṣe ń rò lọ́ọ̀wọ́ ló mú àwọn tó ń jalè lọ́ọ̀wọ́ ló mú àwọn tó ń kówó ìlú jẹ lọ́ọ̀wọ́ ló mú gbogbo tó gba contract títì tí wọ́n ṣe títì lọ́wọ́ wo ló mú gbogbo àwọn tẹ́ pé ó yẹ kó tán gbowó tán gbowó allocation ẹ gbogbo àwọn tí lè tún gbogbo local títí wa ṣe lọ́wọ́ wo ló mú wọn lọ́wọ́ wo ló mú gọ́vnà kó bá sanwó local government kí local government má lè gbowó ẹ̀ direct ẹ kí george tún pàṣẹ kó bá respect george kò sí lọ́ọ̀ tó má wà náà o tí lọ́kọ̀ọ́kọ́ ò bá máa wọn lọ́kọ̀ọ́kọ́ ò má wà tá à ń jà fún òmìnira kò jù bẹ́ẹ̀ lọ Up Yoruba Nation. mo kí wa lẹ́ǹkan sí pé aago mẹ́jọ ló lù lọ́dọ̀ tiwa níbí. ọ̀dẹ tí pass ṣe wọ́n ṣe debate lọ́wọ́ ni ọmọ yorùbá ti ń gbọ̀n lọ́wọ́ tí wọ́n lè pass a máa dàlúrú ni ẹ máa wọ́n Ah, káwọn pass náà káwọn má sọ̀rọ̀ mọ́. di ẹgbẹ́ òun sókè ni o. máa múra àjàdá nìní olóyè olóyè olóyè ẹ̀yin náà má tún dẹ́rù bà wá protest máa wáyé ọmọ nàìjíríà máa protest yes tí o bá nation bá protest tẹ́yìn ò bá protest ọmọ nàìjíríà máa protest a máa múra àjàdá wọn náà pátápátá là ń fọ́jú tí o bá bàjẹ́ ànítúnṣe táwọn bá bá sí lọ. wáyé àwa máa sá wọlé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àìlèjà nílò bẹbẹ ní òde ẹ̀yìn àti bínú tán ni ẹ̀yin lè má tẹ̀lé wa lọ wà ókè gbogbo wa ò lè jáde bọ̀tà àwọn tó wà fẹ̀mí rọ a máa fẹ̀mí rọ kò jù bẹ́ẹ̀ lọ. bàbá all things be equal a need the Israel o Russia la need agbàbọ̀dé náà ní Israel o àwọn pẹ̀lú àwọn amẹ́ríkà EU wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni o báwo ni Israel ṣe lè wà láfíríkà tí wọ́n ní EEC ni àbẹ́yìn mọ̀ pé EEC ní Israel European ni wọ́n nínú Áfíríkà ẹ̀ nà ṣẹ̀ǹgẹ̀ wọbẹ̀ I need Israel because America pẹ̀lú European ló put Israel together ní 1947 to fulfil what they wrote in the Bible ẹ gbà bẹ́ẹ̀ kí ló fi pa president Egypt president Egypt sọ fún wọn pé òótọ́ ọ̀dà sí Israel bọ̀ dúdú lọ́kùnrin òun bí funfun lọ padà ọ̀pá máa yẹn ní following year ni yes now the Israel we have today are not original Israel this Israel was created by European and America yeah to blindfold us to fulfill what is in the Bible ẹgbà àwọn eléyìí ń original history that is why they don't pray they don't. help Yorùbá nation help olórí àwa Akíntóyè help Ìgbòho Òòṣà help gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pẹ̀lú kàmpẹ́nà àtàjítétọ̀ àwọn ò ní pọ́blẹ̀mù senator tajudeen tó propose bíi pé ká má sọ̀rọ̀ mọ́ tó jọmọ yorùbá ẹ bá wa kí senator tajudeen nílé ẹ bá wa kí family senator tajudeen ẹ bá wa kí irun ẹ ẹ bá wa kí family ìyàwó ẹ ẹ bá wa kí family ẹ ẹ sọ fún senator tajudeen. kó ma ká tébù tówó tóun náà ti kó jẹ kó tó lè ní ìmọ̀ràn wípé kọ́ máa pa wá káwa máa sọ̀rọ̀ mọ́ tó introduce bill ipò ká máa sọ̀rọ̀ mọ́ sinetọ̀ tájù dín ọmọ Yorùbá ẹ bá wa tẹ́ sílẹ̀ jù sinetọ̀ dín. 25, 25 years Tajudeen gbogbo allegation tó ti gbà ọmọ àkátébù gbogbo padding budget tó fún ẹ sí constituency senator ó máa àkáǹtì fún wa tó o bá àkáǹtì fún wa death penalty làwọn public gbélé yín lórí Tajudeen ló máa kú gbẹ̀yìn náà ni o tajudeen tí wọ́n propose motion igbó káwọn náà sọ̀rọ̀ mọ́ àwọn fẹ́ bí ẹ́ gbogbo owó tó ti gbà láti jẹ́ tó ti jẹ́ sínétọ̀ o gbọ́dọ̀ wà káńtẹ́bù tó o bá lè Friday kí ìjáyà ìjáyà a tún pàdé mo kàn ní kẹ́ gbọ́ pé sẹ́nẹ́tọ̀ tajudeen tó gbé bẹ́ẹ̀lì yẹn jáde ojú ẹ̀ lélẹ̀ ẹ̀ àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ lápò ni have a very good morning bye for now.